NDLEA gba oníṣòwò egbògi olóró yìí mú lásìkò tó fẹ́ wọkọ̀ bàálù nílùú Àbújá o lásìkò tí ọkùnrin kan ọ̀gbẹ́ni Paul Mbadugwan ẹni ọdún mẹ́rìnléláàádọ́ta fẹ́ wọ ọkọ̀ òfurufú bàálù pẹ̀lú ẹrù tó lòdì sófin o tó máa ń gbé lọ ní ọwọ́ àjọ tó gbógun ti gbígbé àti lílo egbògi lórílẹ̀‐èdè Nàìjíríà NDLEA ẹ̀ka tìlú Àbújá mọ̀nàwọ́ gan o tí wọ́n ti jù sí galagolo wọn báyìí níbi tí wọ́n ti ń fọ̀rọ̀ wá lẹ́nu wò ọjọ́ kejìlá oṣù kẹjọ ọdún yìí lọ́wọ́ àjọ náà má tẹ̀ ní pápákọ̀ òfurufú nnamdi azikiwe international airport tó wà nílùú àbújá lásìkò tó fẹ́ wọkọ̀ bàálù lọ sórílẹ̀‐èdè vietnam láti gbé egbògi olóró tó wà lára rẹ̀ lọ o àwọn oníròyìn gbọ́ pé ọkọ̀ bàálù qatar airways ó mà ló mà fẹ́ wọ̀ lọ sí ìlú hanoi lórílẹ̀‐èdè vietnam ṣùgbọ́n níṣe ló ń ṣe wúdùwúdù nígbà tó sì débi tí wọ́n ti máa yẹrù rẹ̀ wò bóyá kò sóhun tó lòdì sófin níbẹ̀ àwọn ìwà tí ọkùnrin yìí máa ń wù ó mà ló máa mú ìfura dání ló jẹ́ kí àjọ tó ń gbógun ti oògùn olóró yìí kí wọ́n gbé ẹrù rẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kan tí wọ́n sì farabalẹ̀ tú wò lẹ́yìn tí wọ́n wu ẹrù rẹ̀ tán òun ni wọ́n ṣàyẹ̀wò sí òun náà ṣùgbọ́n bó ṣe bọ́ sórí mọ́síìnì báyìí bó ṣe bọ́ sórí mọ́síìnì báyìí òun ni ẹ̀rọ náà mú ariwo bọ́nu èyí tó fi hàn gbangba yà pé nǹkan kan wà lára ọkùnrin náà lójú ẹsẹ̀ tí wọ́n ti fọwọ́ òfin gbá mú o mà ló mà ti ní kí wọ́n ṣeun jẹ́jẹ́ òní lóòótọ́ lóòótọ́ ni ẹrù fin ó mà wà lára òun níbẹ̀ ni àjọ yìí òun ni wọ́n ti mú lọ sọ́dọ̀ wọn o tóyè ti ń ṣàlàyé bọ́rọ̀ náà ṣe jẹ́ àtòun tó iṣẹ́ tó lòdì sófin yìí alukoro NDLEA ọ̀gbẹ́ni fẹ́mi babáfẹ́mi tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fún àwọn oníròyìn ní ọjọ́ àìkú sunday ọjọ́ kọkàndínlógún oṣù kẹjọ ọdún yìí ó mà sọ pé tójú tìyẹ́ làwọn pàápàá fi ń wo àwọn èèyàn tí wọ́n lọ sókè òkun báyìí ní pápákọ̀ òfurufú ilẹ̀ wa gbogbo ó ní àwọn máa tó fojú afurasí ọ̀hún balẹ̀ ẹjọ́ láìpẹ́ láì jìnnà. àdúrà gba olúwa tóyìn lóníròyìn yìí ẹ ṣé púpọ̀ tí ẹ̀ ń wo Ẹ̀yà Yorùbá TV o.